nǹkan tó máa ṣẹlẹ̀ sí. yes ma. wọ́n tẹ̀lé mi wọlé. There is no problem without a solution. Wọ́n ní ká pa. Mo gbé, mo kú, mo dáhùn, bàbá, ẹ fẹ́ pátá ni. Ara tó bá wọ náà ló máa ń fi wá dà dáadé ẹ pé gbogbo tó ṣẹlẹ̀ ẹ̀rọ náà bẹ́ẹ̀ ni. mo ti wọ gàù. bíbélì yìí pé bí ayé àti ọ̀run bá kọjá lọ kékeré nínú ọ̀rọ̀ olúwa kò ní lọ láìṣẹ. You're welcome. Well, thank you. Ajìjà sójà. Ọ̀sán mọ́ àwọn tún àwọn ni wọ́n scatter everything. kí ló wá ń bẹ́rí fún báyìí. Some sometime yìí Ah, ah ló Shelly. are you still mad at us? Sherry mo understand barely, ẹ lè má because I know ni birthday yín ó dẹ̀ yẹ ká múnú yín ni not the other way round. We are so sorry. I came to apologize on behalf of myself, my siblings and our yawa. wa. Ẹ no, bínú if a baby being bá bébè be. Daddy, no. Daddy. Daddy. Daddy. Daddy. Daddy. Johnson ẹ kú ìjókòó gbogbo ẹbí ẹ kú afẹ́ra kò kọ́sẹ́ tí ó dùn bó ṣe dùn náà ló dùn èmi tí mo jẹ́ lọ́ọ̀yà chief ẹ jọ títorí ọlọ́run gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká gbà pé àmúwá náà ni ẹ ọ̀rọ̀ adéwùsì ni mo tún wá fẹ́ bring up ẹ jọ tẹ́ bá rí adéwùsì ẹ má bàjá ẹ má ní any feelings ipe òun ló ṣe kí ni òun ló pa chief Kuka ẹ jọ títorí ọlọ́run reason ni wípé ó wà níta máa mú wọlé nsìn tẹ́ bá rí ẹ má bàjá o i don't want you to have any bad feelings against him thank you. as you can see ẹ wá adéwòsè ẹ wá àwọn ọlọ́pàá náà àwọn ọlọ́pàá ti release ẹ wọ́n ti ṣe findings wọn wọ́n rí pé kì í ṣe òun ló pa Chief Coker ẹjọ́ títorí Ọlọ́run ẹjọ́ títorí Ọlọ́run do not accuse him for anything kẹ́hìn náà lè rí àrídájú pé kì í ṣe adéwòsè ló pa Chief mo fẹ́ kẹ́ wo footage. èmi Adédọ̀tun Coker ni mo ń bá gbogbo ẹ̀yin ọmọ mi ìyàwó mi àti gbogbo ẹbí mi sọ̀rọ̀ mo dẹ̀ fẹ́ kó yé yín wípé pẹ̀lú ìbànújẹ́ ni mo fi ń sọ ọ̀rọ̀ yìí. nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí mo ṣetán láti gbẹ̀mí ara mi. ẹ má rò wípé ẹnikẹ́ni lè gbà mí là bí mo ṣe wà yìí o kò sí ẹnikẹ́ni tó lè gbà mí là mo wá fẹ́ jẹ́ kó yé yín pé mo ti kó gbogbo àkóso dúkìá mi pátápátá lé ayọ̀ tó jẹ́ lọ́ọ̀yà mi mo ti kó lé lọ́wọ́ gbogbo tó bá sọ fún yín pátápátá ni kẹ́ tẹ̀lé o tá a bá wá rẹ́ni tó kọ̀ tí ò tẹ̀lé instruction yẹn ìjìyà ẹ̀ ni pé gbogbo ohun tí mo pín fún pátá wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ara àkọọ́lẹ̀ mi nìyẹn mi ní ní àǹfààní àti sọ gbogbo ẹ̀ fún yín ṣùgbọ́n ayọ̀ a sọ gbogbo ẹ̀ fún yín yékéyékéyékéyéké ṣe wá rí. gbogbo nǹkan tẹ̀yìn ń pè ní àṣìṣe mi yẹn <laughs> èrò yín ló kúrú o. ọwọ́ Elédùwà ni kì í ṣẹjọ́ mi nítorí àkọọ́lẹ̀ ni àkọọ́lẹ̀ tèmi ni pé kí n ní ọmọ tó pọ̀ kí n sì fẹ́ yàwó tó pọ̀. kádàrá kankan ò ṣe kọ́ láì gbà àfi ká gbà ṣùgbọ́n àṣìṣe lẹ́yìn kàkún lẹ́ẹ̀kan sí i ẹ gbọ́dọ̀ tẹ̀lé gbogbo instruction tí ayọ̀ bá fi sílẹ̀ o. finally ègún ni fún ẹnikẹ́ni tó bá gbìyànjú pé òun fẹ́ rí òkú. wọn sinmi ó nídìí o. tí ò bá nídìí obìnrin kan kì í jẹ́ kó mọ́lú. ẹnikẹ́ni ò gbọ́dọ̀ fojú kan òkú mi títí di ninety days tí wọ́n máa sinmi. ó dìgbà. a pàdé lẹ́sẹ̀ ògbèjì. ṣé ẹ̀yin náà ti rí báyìí Chief Kuka ti sọ̀rọ̀ kí wọ́n tó kú ọ̀rọ̀ tí wọ́n sì sọ yẹn ni fẹ́ kẹ́jẹ́ ká tẹ̀lé that instruction ìyẹn gangan ni kókó àkọ́kọ́ nínú instruction ti kúkà sọ ni pé gbogbo ọmọ pátápátá kí wọ́n múra kí wọ́n máa lọ sábúlé. what village. wíwọ wẹwẹwẹwẹ torí ọlọ́ọ̀gùnwe lọ́yà ẹyọ kan péré ni mo. ẹ ẹ ẹ gbọ́ ẹ ní sùúrù o nígbà tá a kàn bí fúnra rẹ̀ gan wà láyé kò ń lọ village o ìgbà tí mo rẹ̀ ti bí àwọn ọmọ mi yìí kí ní ìkejì ìkẹta kò kó wọn lọ village rí village bíi ti báwo ẹ wo báwọn kò ẹ kò ní sí íńtánẹ́ẹ̀tì mi ní lè ṣe live video báwọn ìfẹ́ máa ṣe ayé mi. ṣé live video lè ní àbọ̀rọ̀ kébù la ṣe máa survive níbẹ̀. ẹ wo èmi ò lè lọ village i'm a married woman mo ti marry èmi ò lè lọ village. ṣe jẹ́ káwọn ọmọ yín obey simple instruction. ìgbà tó o bí kan rí tó o ṣe máa bó ṣe ń ṣèyàn. ẹjọ ọkọ mi ṣẹkù ni i'm mourning. Ah. ẹni sùúrù ẹni sùúrù ó nídìí ó nídìí fẹsífà kan fẹ́ wáyé ní abúlé and Chief Kukasi ti mandate all children kí wọ́n ṣe kíni kí wọ́n lọ sí ibẹ̀ ẹni tí ò bá lọ kò ní ní ìpín sí wí ilẹ̀ o. now listen everybody listen ah, ẹ̀yin ọmọ ẹ prepare láti ṣe kíni láti lọ sí village lọ́la. Ah, ọmọ mẹ́ta. ẹ dákun lọ́ọ̀yà ẹ gbà mí láàyè n kò jẹ́ pé ogun ọmọlẹ ní kí wọ́n lọ sí village oyún inú mi àjọ ń lọ ní ẹsẹ̀pọ̀ ọmọ lọ́wọ́ àánú rẹ̀ ó sì gbọ́dọ̀ nípìn inú ogún. <laughs> madam àwọn ọmọ nìkan ni wọ́n pè kì í ṣe oyún inú yín ṣe ti bọ́. Money speaking, power flowing. Money speaking, we are the billionaires. We are, we are, we are the cockers. We are. Ẹ wo mi, what's this? Excuse, excuse, excuse, please, excuse. Excuse me, you are all excused now. Láìsí epo òórùn mọ̀lẹ̀ torí ọlọ́run. Ẹ jọ ibi la fẹ́ gbà kọjá báyìí. Ah. Hey, eh, wait, so oh, is this flood or erosion? Ah, that is swimming pool. Better shut up. That's not even the issue here. Sharing Koto one Is that swimming eh, um, erosion or something? Oh, don't it. Obviously, this is a river and we need to dive or swim. Ah, ah no, ah, ah, swim. Um, That's um, Let me Go, this is not a pool now. Like she swim. Can you guys just keep quiet, please? Ah. Ẹ ti ronú pé Ojo no ọ̀nà la wà ah, Now, ah, mo bi ta kò yé yín ẹ wò pé báwo la fẹ́ kúrò níbi ẹ̀kọ́ ń pariwo ẹ̀ ń sọ òyìnbó ńlá ńlá. Um, but why tí màá yẹn ṣe máa ní pé car park all the way and káwá rìn tó máa dé bí odò. ẹ ṣe mọ̀ bóyá sójú ọ̀nà gbọ̀ngàn làwà. irú mọ́lẹ̀ irú mọ́lẹ̀ irú ah, mọ́lẹ̀ ọ̀pọ̀jọ́ adé ẹ̀jọ́ ó fẹ́ sèbẹ̀ ní sáré ṣe. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ sà ẹ ra sà ẹ à ń lọ sílùú ayédáadé ni àwa mọ̀nà mọ́ a lè ah. mọ ibi tí apá mọ́tò wa sì lọ mọ́ oh ẹ ẹ help wa ni ẹ má hot wa ẹ ẹ má ṣàìdá fún wa ẹ jọ. Mm, kì í ṣe ah. oh, my mommy my mommy she's crying. kí ni o ọlọ́mọ mọ́mọ́ mọ́bà yẹn ni orí yẹ ó dilé mi o. àjòjì ni. yeah we are visitors. Oh. Abálájọ. Ọmọ bàbá kan náà ni gbogbo wa, èmi ni ẹ̀gbọ́n. It's okay, can you no, talk loud loud? It's not easy introduction, please. Bẹ́ẹ̀ bá ṣe àjòjì, kò ṣeé ṣe kẹ́ rìn rìn rìn rìn tẹ́ fi dáṣẹ̀ wọnú igbó tẹ́ wọ̀ yìí. Ah. Dájúdájú, ẹ ti lu mọ́dẹ̀ṣin. Kí ló ń jẹ ah, bẹ́ẹ̀? Ó ti sẹ́yìn. Ẹ ti sọnù. Ah! Omo, we, we need to go back. No, no, we need to go back. We need to go back. We need to go back. We need to go back. We need to go back. We need to go back. Ẹjọ́ èmi ń gbọ́ yín sá. Ẹ ṣe sùúrù o. Orí tí wọn ò pé ẹjọ́ ẹbí mi sọ̀rọ̀. Ẹ ṣe sùúrù o. Ṣé ẹ rí ibi tẹ́ ẹ dé yìí? Àtayédáadé tẹ́lẹ̀ ń lọ. Ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ méjì ni o. Ah. Oh, you, you, you see what you have caused. You see what you, you see what you were misleading us. Ayédáadé tẹ́lẹ̀ ń lọ etí júlẹ̀ lẹ́yìn lẹ́yìn lẹ́yìn ọmọ ayédáadé lèmi. ẹ máa dúpẹ́ lọ́wọ́ orí kẹ́sì máa dúpẹ́ lọ́wọ́ elédùà torí kálẹ̀ gbìyànjú tẹ́ ẹ dáṣẹ̀ pọ́n síwájú díẹ̀ débi ni àwo yín lọ́nu nítorí gbó tẹ̀ ń wò yìí igbó àìwòrí. kò sẹ́ni tó wọbẹ̀ tó jáde láàyè bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí tó jáde láàyè. we need to go back. I'll cleanse you. Go back. Irúnmọlẹ̀, Irúnmọlẹ̀, talk to me. They are stupid. I don't know what to do. Àjòjì ni wá à ń lọ Yeah. ìlú bàbá wa ni. Ẹlẹ́gbọ́kọ̀. Bẹ́ẹ̀ni bàtà àti ẹ̀mọ́ bíta pàkì ẹ̀sìn. Àmọ̀nà débẹ̀ mọ̀. Mọ́dẹ ṣìnà òun náà ni ò jẹ́ ẹmọ bíi tẹ́ ẹ gbá àwọn ọkọ̀ yín sí mọ́. Oh shit. Ẹ jẹ́ n bí yín. Rí ìrànlọ́wọ́ kan tá a lè ṣe fún yín nù àwọn àpẹẹrẹ wo lẹ lè fi júwe ibi tẹ́ ẹ lẹ́ gbé ọkọ̀ yín sí ilẹ̀ lè rántí. it's sounding like an essay. i'm sorry can i just talk okay. please. okay yes. Um, ibi tí a park àwọn ọkọ̀ wá sí a rí nǹkan tó dàbí bridge bí afárá tí ibi ìgbẹ́ ah, afárá. my husband is right yes yes afárá ó Only good memory gan. ọ̀nà yín dín ọ̀nà gbọ̀ngàn lọ nù. gbogbo ah, ah, ó nà sẹ ó nà sẹ ó dà ṣé ẹ rí bí afárá tẹ́lẹ̀ gbọ́kọ̀ yín sí òun. bẹ́ẹ̀ni. Ah. ó ṣe díẹ̀ tafárá òun ti já ọkọ̀ kún òun sì lè gbàgbé kọjá àmọ́ màá pa yín lẹ́sẹ̀ débẹ̀ my word my word ẹ dúró jẹjẹ ìyá yìí ó ti sẹ́yìn ṣé kò sí hotel kankan ta lè sùn níbẹ̀. yes yeah hotel like i need láti freshen up. ibẹ̀ yẹn jìnnà o. You know, um, um, um, let me explain to him. Ìsùn ile hotel ìsinmi. Ile wo ilé ìtura. Ilé ìtura yẹn ní I'm just so sorry I cannot follow his. stranger. ẹ jẹ́ kí n mú yín dé ìjọba àjẹsẹ̀ gbọ́. Irun mọ́lá is not hot to you. Irun mọ́lá is not hot to you. Thank you. Olórí ẹbí thank you. Let's go ẹni sùúrù wọ́n tó bá ti ẹ̀rìn lẹ́sẹ̀ bá sọ̀rọ̀ kò ń ṣe ibi tẹ́lẹ̀ dúró sí o. ìgbà ìwọ̀ wà bẹ́ẹ̀ yẹn o. ọ̀nì wà nínú odò yín o ọ̀nì. ní tó bá dé mú yín ẹ lọ́nu. gbogbo bá dẹ̀ ṣe jẹ́. jọ́ nítorí ọlọ́run tó bá tiẹ̀ fẹ́ act up kí ṣerú táìmì ló yẹ kó máa act up wọn náà wò already àti sọnù àti mo bá ṣe fẹ́ trace step padà débi tí gbogbo àwọn yòókù wà ó dẹ̀ tún kí òun para ó dẹ̀ jọ. ọ̀rọ̀ ọ̀rọ̀ trip yìí ò yé mi ọ̀rọ̀ the entire contract gan ò yé mi our initial bargain was tẹ̀lé mi lọ sí family meeting wa birthday party now i'm prepare for burial and lọ sí trip to Jurassic kò yé mi do you have plans to extend this contract àbí kí là ń ṣe ń bí báyìí gangan. i cannot. Uh... I can extend the contract. Kékeré nìyẹn. Ah, babe, see, all I want you to do is ká tí ẹ fi yọjú kínní. Kí lọ́ọ̀yà mọ̀ pé a fulfil gbogbo nǹkan tó yẹ ká ṣe. All righteousness ni mo fulfil. Kọ́dé release àwọn properties to belong to me fún mi. I'm telling you, owó kékeré ni mo ṣì sọ fún ẹ. Ah, babe, I'm going to, I'm going to do well now. Mhm. Má ṣe dáadáa fún ẹ. O sọ yẹn tẹ́lẹ̀. Just go. Carry the box, it's part of your contract. ìyá mi. ah baálé mi ọkọ mi olówó orí mi mm. ah, ah, èmi ló dé ọ eh. sì fojú mi sọ́nà ah. ó yẹ ó dé lánàá ọ̀dé lánàá èmi ló ṣẹlẹ̀. wọ́n ti ń bi nínú ó yẹ kí n dé àmọ́ nǹkan kan ló ṣẹlẹ̀. èmi ló ṣẹlẹ̀. àwọn ọmọ kan mo pàdé àjòjì ni wọ́n fẹ́ẹ́ jẹ́ nígbà mo máa pàdé wọn díẹ̀ ló kù kán dáṣẹ̀ wọnú igbó òòṣà òrìṣà. bí ò bá ń ṣọlá mi bí ò bá ń ṣọlé elédùà wọn bá lè dáṣẹ wọn tí wọn rẹ ni dá wọn lẹ́kùn wọn lọnu. bẹ́ẹ̀ni elédùà ṣeun elédùà ṣeun elédùà ṣeun ah. ohun tó mú mi pẹ́ nínú gbónú. nígbà yín sì bí wọ́n pé bóò lẹ ti jẹ́ wọ́n ní àtàjọ làwọn ti wá àtìlú èkó lọ́hùn wọ́n lọ́mọ ìdílé adégoróyè làwọn. ìdílé adégoróyè. wọ́n láwọn ti wá. bẹ́ẹ̀ni á jẹ́ pé àwọn náà wá fún ayẹyẹ ìdílé mi dùn ayédáadé ọdún yìí nù. Ah, ah. wọ́n ti wé wọn. wọ́n sì láwọn ọmọ ilé adégoróyè làwọn. wọ́n ti wé wọn. wọn ò dárúkọ bàbá wọn ń bẹ̀ fún ọ. kódà èmi fúnra mi ti ní ìbíyàn pé ah, kí ló dé tí ìdílé tiwa ò lè kópa nínú ìdíje ọ̀nà. àhà fìjàbí ó ti bí mi rí mo wí fún ọ mo mọ ń wí fún ọ pé ọmọ ọkùnrin òun ni mo ń bá wọn ṣe ìdíje ilé mi dùn láyé dáadé yìí ìwé ìwé sì ń ṣe ọmọ ọkùnrin ilẹ̀ yìí torí bàbá rẹ̀ ń ṣe ọmọ ilẹ̀ yìí gbogbo rẹ̀ mo ṣàlàyé fún ọ. ohun mi bẹ́ẹ̀ ni àmọ́. ọmọbìnrin ni ọ́ nílùú yìí bàbá rẹ̀ yìí ṣe ọmọ ilẹ̀ yìí ọkàrí pẹ̀lú ọkọ mi lọ́ọ̀rì gbóúnjẹ rẹ o mo ti gbóúnjẹ rẹ kalẹ̀ kódà o, rẹ̀ mí. pẹ̀lẹ́ mọ́jú rẹ̀ kò ní rẹ̀ ọ́ ọkọ mi kò ní rẹ̀ ọ́. Ah! ẹ̀gbọ́n mi kọlọ́n fọrùn kẹgbọ́n mi kọlọ́n bá ń dúró tì yín ẹ̀yin ọmọ yìí nǹkan ò ní ṣe yín o adánidúró ò ní dá yín dúró o aṣẹ́ni lórí ò ní ṣe yín lórí o èmi ò mọ̀ wípé ẹ̀gbọ́n mi ní tún jẹ́ kóka èmi kàn máa ń gbọ́ kóka kóka ní kóka lọ́hùn kóka ń bí ah, èyí tí ń ṣe jẹ́ adégorí ìgbà olówó padà wá di kóka ah, àmọ́ bó ṣe wù wọ́n ni wọ́n ṣe ṣe ọlọ́run túbọ̀ bá fọ̀run kẹ́ ọlọ́run ó dúró tì yín. àmì ọlọ́run. kò wá ní ṣe yín. ṣé rí èyí tó jẹ́ kókó nú ẹ̀ ni wípé àsìkò tẹ́ ẹ wá sínú ìlú wa yìí ó jẹ́ mọ̀ wípé ojúlówó ọmọ ọkọ ni ah! ó mọ̀ sí o àwọn wèrè tí wọ́n ti kóra wọn jọ́njọ́ ní lọ́tún lọ́sì tí wọ́n lé mi ò léèyàn ẹ wá wo àwọn èèyàn mi rè àwọn ọmọ mi àwọn àbúrò mi rè ó àmọ́ àsọ dáa kéèyàn ó ṣe sùúrù fọlọ́hún kò sí tọ́lọ́hún ò lè padà ṣe mo tún dúpẹ́ látara yín nǹkan wà ní ṣe yín ẹ wà á pẹ́ fún mi bí ewé mọ́pẹ́ ẹ ṣe dáadáa o ẹ ti ẹ dàgbàdàgbà ẹ dògbó ṣe rí lásìkò tẹ wá wáyìí àwọn ọdún kan wà tá a máa ń ṣe nílùú wa a máa ń pè ní ọdún ìdílé mi dùn ah yóò wù mí kí gbogbo yín ọba kájọ kópa nú ẹ̀ á kópa nú ẹ̀ ẹlẹ́dàá ẹ̀gbọ́n mi tó jẹ́ bàbá yín yóò sì jẹ́ àyègé lágbára ọlọ́run lágbára láwùrà bí àyègé. sorry olórí ẹbí like uh, <laughs> okay fine a gbọ́ nǹkan tó jọ náà tẹ́lẹ̀ ká tó wà mo dey understand but ẹ ní láti break it down fún wa like kí ló wà all about ìdíje yẹn kí ni nǹkan tó kí ló wà all about. Mm -hmm like kí ni like ẹ fọ sí wẹ́wẹ́ fún wa dáadáa kí làwọn nǹkan tó ń ṣe nínú díje yẹn. ẹ ẹ ó ṣe ń sọ yorùbá tí mo gbọ́ ni sọ́ọ́rí gbogbo etí wọn náà kọ́kọ́ ń sọ kò yé mi jẹ́ ìyànnànà rẹ̀ kó lè yí ọ torí pé ẹ̀ là lọ̀rọ̀ hmm, alákọ̀ọ́kọ́ ìjàkadì àwọn èèyàn ó kópa ní ìjàkadì. wrestling. yeah wrestling. tẹ́ pé nǹkan ni. Ah. people are okay wrestling. Hmm, ẹlẹ́ẹ̀kejì. Okay ayò títa hmm, ayò títa tájókòó tátayò ẹni tó bá àmọ́ mú pé àtọ̀ ta ṣẹwárẹ́ lẹ́ẹ̀kẹta ìdéwé mọ̀ hmm, táwa èèyàn kan tí ó jáde ńlù tí ọba wa lọ wá ewé wá ewé tí wọ́n bá ti mú pé kí wọ́n wá wa ẹ kò panu kínní o àjọṣe ah. ni o. ok ok. ọmọ mò ń jà náà mi ò mọ̀ bọ́ yín báyọ̀ jà kí ló máa jà. Why do you have to stress yourself? Adeusi is there, he's going to do that for you. Yeah, sure, I can do that. I have the power and the energy. <laughs> Ọmọ ilé ìpamílẹ̀ ó mú mi rántí ìgbà tí ah, teegun yìí sì wà lára mi hmm. tó jẹ́ pé ìdí ìjàkadì àjọ kópa rẹ̀ ni hmm. wọ́n náà tó yàn bíi méje. Ẹ̀yin nìkan. Nímọ̀ràn wọn. <laughs> Tí wọ́n mọ̀ mú bẹ́ẹ̀ nímọ̀ràn. Nímọ̀ràn báyìí. Ṣùgbọ́n nísìnyí àgbà ti dé. Mm ẹ má jẹ́ àtànra wa bí mo jarú ẹ̀ ní ìsìn ó fi egun mi dálẹ̀ ni nígbà mo ti rí yín ní ìsìn egun ti dé. àmín àmín. sorry uh, no it is going to be the person to do that we can do that i can do that. Mm. ètò owó iná gbogbo ẹ̀ náà. mo kàn sọ ni pé àwọn ọlọ́mọ. cheap i need to say. must you guys talk. I don't understand you. Why do you have to say all those things I'm now? just saying, You don't have saying to say what? Okay. Alájogún parẹ́ ní. Ẹ dákun àwọn yòókù yìí ń kọ́. Ó wà I'm wọ́n rẹ̀. Gbogbo wọn ni kẹ́ ẹ wá ṣàlàyé fún lẹ́yọ kọ̀ọ̀kan o. Tó bá ti di lóòrọ̀ ọ̀la, èmi kìíní, wọ́n mú yín káàkiri gbogbo ìlú. Oh. N tó yẹ kẹ́ ẹ mọ̀, ibi tó yẹ kẹ́ ẹ dé pátá, gbogbo ẹ̀ ní fi hàn yín, jẹ́ fi kẹ́ tó wọlé mo ti ní wọ́n máa bá yín gúnyán ẹ jẹ́ ń padà lọ rè wò wọ́n ẹ jẹ́ yán ẹ gbọ́dọ̀ jẹ́ o. Ah. ẹ ti wo lọ wọ́n sì. yan for dinner. ẹ gbọ́dọ̀ jẹ yán ẹ gbọ́dọ̀ jẹ yán ẹ gbọ́dọ̀ jẹ yán. hello fam ṣe mọ̀ pé mo kàn ń wò yín látẹ̀kùn bẹ́ẹ̀ ṣe ń pariwo ni now this is the plan gẹ́gẹ́ bí olórí ẹbí ti ń jẹ́ ìkànnà yìí méjèèjì ló máa ṣe díje yẹn yeah ìkànnà yìí ló máa jàjàkadì yẹn. no like you are just foolish you just said something that is just absurd. how. ìkànnà wa ló máa jàjàkadì. yes. but you are always the person that claims i'm olórí ẹbí you are the first born so you should oh. be responsible oh. for that wrestle. Oh, not. ọgbà fún mi sì pé mi ni first born. because you say that my brother and I cannot participate in this cake. ẹjọ ṣáà ọjọ kí n yín náà. ẹni sùúrù mo sọ fún ọ lẹ́ẹ̀kan ẹ̀dẹ̀ subscribe pẹ̀ máa jà so kẹ́rẹ́ yín dọ́rọ̀ padà sẹ́yìn. Yeah, but sister, you should understand. Come on, forget about it. gbogbo tọ́kú gbogbo kìnnì ta ni ẹ. ìyá Adérónkẹ́. ṣé kò sí. ṣé mo lè wọlé. ẹ wọlé. tó. Eh, mo ní ìbéèrè ni ṣó o gbúròó eh, Rónkẹ́. Ah, ó ṣe ẹ̀pẹ̀ mi tó sìn ni. Hmm. Eh, ṣàlàfíà ló wà. àlàfíà. adúrógbà náà pè mí láìpẹ́ yìí ó ní ibi táwọn dé sí hmm. ah, wípé àfi bí ayé ọba làwọn jẹ́ ń bẹ̀ hmm. kódà kò yàtọ̀ sí five star níbi tó gbà ah, ó nínú òun dùn mọ́ òun wà okay òun wà alright gbogbo ẹ̀ ń ṣe ìyọ̀tọ̀ mi ẹ̀yìn àmọ́ wá ní nǹkan kan tí mo tiẹ̀ fẹ́ báyìí sọ. So ṣé ìwọ rí pé power tussle tó wà láàrin ìwà àwa méjèèjì à ní ìdẹ gbogbo ìjà tá máa ń bára wa jà yìí bí a máa máa lérí fòkèfòkè lù fúnra wa à ní ìdí ẹ̀ ṣòwò rò bẹ́ẹ̀ ni. E, ewúrẹ́ ò lóun ọba àgùntàn ṣe àgùntàn ló níyàwó òbí dúdú hmm, ẹ̀yin lẹ máa ń sọ mo bímọ mẹ́ta mo bọ́kùnrin mo bóbìnrin o èmi adékànbí o èmi ni mo kọ́kọ́ fẹ́ ọkọ mi o káwọn tó kù tó rọ èmi náà dẹ̀ máa ń jẹ́ kó yé yín gbogbo àyálé mi ẹ wo wọn ò contend lè ọmọ mi ni favourite bàbá ẹ máa ń jẹ́ kó yé is hmm. not negotiable. nǹkan wa wá wà ń bẹ̀ ń sìn ni wípé níbi tọ́rọ̀ gbédè yìí èmi àti ẹ ńṣe ló yẹ ká dira wa lóṣooṣù ọwọ́ báyìí ṣúgbọ́n àwọn wèrè tó sáré dé tó láwọn olóyún ẹyẹ sára wọ́n fẹ́ wá dọbẹ̀ tí wọn ò sènù ni èwo náà wò ṣó dà bẹ́ẹ̀ ṣé bí mi mú kọ́kọ́ wọnú ilé yìí mo wẹ ọmọ mẹ́ta alálùbáríkà fún ọkọ mi mo tún wá tẹ́wọ́ gba àwọn èèyàn wọlé ṣé mo ti ṣe nǹkan tí ò dáa. ìyá rẹ̀ mi kì í ṣe pé tẹ́wọ́ gba ọkọ mi nífẹ̀ẹ́ mi ló fẹ́ mi o mo dẹ̀ bẹ ọmọ gidi fún eh, Adérónkẹ́ favourite bàbá ẹ̀ <laughs> tẹ bá ti là á bẹ̀ kò sí wàhálà àmọ́ tẹ bá ń tẹnu mọ́ kínní yẹn ìyá lé mi tẹ bá ń tẹnu mọ́ má jẹ́ kó máa yé yín ni. Hmm nǹkan tí èmi sọ fún ẹ sì ni pé ní ibi tọ́rọ̀ wà yìí èmi àti ẹ ká di ọ̀rẹ́ ṣọwọ́n àwọn wèrè tọ́lá wọn sáré wà yẹn káwábi tá a máa yí wọn gbà kí gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí kó lè favour wa. tó bá jẹ́ pé wá látọkàn yín o. ó wá látọkàn mi náà. torí mi ò mú ìmọ̀ bó ṣe ń ṣàbòsí ẹ̀yin náà mọ̀ ṣàkátápàrà láàsìtọ́ lórúkọ tèmi. ó wá látọkàn mi má jẹ àjà ah, èmi náà náà wọ peace peace all over. <laughs> kò jẹ́ a lọ dáná ká jáde báyìí kọ́ rí i pé yes èmi àti ẹ̀ àti di team. ká dáná. ah a máa dáná tá a máa jẹun tá a máa wà all right tójú wọn máa yan tó máa mọ̀ pé yes tó bá tampa pẹ̀lú àwọn méjèèjì a máa dì pẹ̀lú wọn. ẹyin ẹni ṣó màmá yẹn. o ṣe jàre mm, o ṣe ìyá ronkles ọ̀rẹ́ mi àtàtà. ìyáálé mi ah, ilé tí ìyáálé mi dé tán ní ká lọ máa dáná yìí láì pọ́n fẹ́ wá da nǹkan lẹ́ǹbí ni o wọ́n lógun mi kọ́kọ́ rọ̀dà tí ẹ̀ tilẹ̀kùn pálátẹ̀ yìí bá dẹ̀ máa lọ sí ibẹ̀ kájọ máa yan ní ṣojú. àgbàlagbà. ojú ọ̀run tóbi. ó gbàkùnrin ó gbóbìnrin. ó tóbi ojú ọ̀run tóbi. láì farakanra. Yeah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. ǹjẹ́ Ah. Ah. bó bá ṣe jẹ́ náà ṣe tó lé ń bẹ̀ ìwé wa ti jẹ́ ìṣòro ẹ pẹ̀lẹ́ o ṣé o sí. ẹsẹ̀ mi ẹsẹ̀ mi yes uncle my uncle. èwo ló ń jẹ́ bẹ́ẹ̀. bẹ̀rẹ̀ mi báyìí. I was walking down, mo wá fẹsẹ̀ gbá kinní yẹn. Ó rọ oh Romy. rọ mí ẹ mi yes yes ibẹ̀ yẹn ni ibẹ̀ yẹn ni. ẹ fi jàbí sọ́ọ̀nà fi mi bóbi sọ̀rọ̀ ni ó sì já mọ́ ọ lọ. Ah, ah, ah, nígbà tí o ṣe kó o lójú ṣèbójú ní rojú sànú yorùbá wí àbí wọ́n gbàgbé òwe yorùbá báwọn ojú ní ojú sànú dákun sọ fún mi o kí ló ṣe. ọ rí pé èèyàn fẹsẹ̀ rọ. ọ fẹsẹ̀ rọ kí ló ṣe tí òsè nìkan rí kó dìde lẹ̀kẹ́ sá wọn ọ lè rìn kó dìde. ọmọ ṣe sùúrù bí o bá tọ́ ọlọ́run bóyá kó máa lọ ìmọ̀ bọ́ ọlọ́nà. à ah, ìlé lọ o ìlé lọ àjọdé yà ni à á sì jọ débi tá a jọ ń lọ ni. ìjọba ìṣẹ́nu rẹ̀ ń gbọ́lágún. àǹtí kò dá o ẹni sùúrù. Ah, my leg. my leg. Mm. Ellie, what's this? Mm. ibẹ̀ yẹn ni ẹ ah, ah, ah, eh, eh, eh, fi jàbí ọ fọ́ ra lára. àṣàyè òsì ọ ọwọ́ mi fọ́ ra lára àbí ìfowó ra lẹ́sẹ̀. ibẹ̀ oh, hmm, ni. o hmm. ti jẹ́ nù o gbúrò rẹ̀ ni o gbúrò rẹ̀ ni hmm. pẹ̀lẹ́ yóò rọ̀ ọ́ ríro wọn wálẹ̀ ọ̀dà ọ̀dà bó ti jẹ́ àmọ̀ rí ẹ mọ̀ ríra ó bá bí ọ̀dà kọ́ rí ẹ mọ̀ ríra bàbá rẹ ló bí. o lẹ́gbàá. má fọwọ́ kàn mí má fọwọ́ kàn mí mo sọ fẹ́ máa lọ máa lọ because èmi àti agreement wa ni pé tá a bá ṣe dé village tó ti rí wa máa máa padà òun bá mi sọ pé kí ló fẹ́ ṣe stupid festival kí ló kàn pẹ̀lú festival tẹ́ fẹ́ ṣe. No, this is not the agreement you and I had now. This is not the agreement. Omo. I understand you, but least, baby, I love you, and you know I do love you. I feel. Jerayo, kí ló ń ṣe tó ń ṣe báyìí now? A ti sọ eléyìí ti pẹ́ now. A move on kúrò lérè eléyìí now. I only came here with you based on the agreement we had. Èwo ni love or not. Eh? I thought we've, we've passed this stage already. So it is about the agreement. Then so sorry, people what our siblings and she won't be me. No, I can't I can't stay with you guys for another one day. Tell by one coach, I'm I'm getting up. Bayo. Bayo. Bayo. There Sir? Um <laughs> What's going on? Nothing. Kilo shaka ṣe binola. ẹ kò bínú lọ ó fẹ́ lọ get nǹkan nínú rẹ̀. Are you sure? Yes. Is everything fine? Everything is fine. <laughs> okay. Oh, and anything to fẹ́ bá mi sọ, like, do you have anything you want to discuss with me? No. But if I can be that's anything. Thank you. Baby girl, are you sure you're fine? Yes, I'm fine. Okay, be good. Thank you. come on ki kí ló ṣe ń dúró let's go ma dúró báyìí jẹ́ ká máa lọ sáàrin ìlú náà. okay. come on come come come. <laughs> are you sure you're fine? I'm fine. so there's nothing you want to discuss with me? Mm-hmm. are you sure about that? Mm-hmm. so Romeo <laughs> bí ẹni tí ò bá kì í sọ ọmọ ọkọ bó bá ikú ni o. What kind of stupid culture is that? kí ni ìtumọ̀ yín? nǹkan tí mò ń try láti sọ ni pé kò right irú nǹkan burúkú wò nìyí. kì í ṣe ẹ̀kọ́ burúkú. àṣà burúkú ni. kì í ṣàṣà burúkú. sórí àṣà òun gan òun náà fi ń mọ ọmọ ọkọ ọmọ àlè kan o ò lè bá nírú irú ìdíje tó máa ń ṣe òun wọn bá ti wá mọ̀ pé ọmọ ọkọ ni ah, ó lè lọ fún díje òun bí o bá ti ń ṣe ọmọ ọkọ tó lọ mú irú rẹ̀ kí ni. Ah jàbí. kí ni. sórí pọ̀ ìsọkùnrin re. ó ń ṣe. irú ọmọ etí ò da tó mi tó rárá dáadáa sítorí gbogbo ọmọ tó kù sójú irú mi tí mo dá ikú kankan o mo sì rí bá ọ̀rẹ́ mi sórí jẹ́ ń sọ fún ọ o ò lè gbọ́kọ̀ mi o o ò lè gbọ́kọ̀ mi tó ní gbogbo ohun tí ní ní fi bọ́ ọ̀dà náà. olùsìnìọ́ olùsìnìọ́ ẹ ẹ nílàkà ọpọlọ yín ti pin òun bọ̀ wá já òun bọ̀ wá já ṣé làákàyè rẹ pin ni àbúmọ̀ ètò kan nú ọ̀rọ̀ rẹ pẹ̀lẹ́ orúùtù olùsí olè nígbà tó wá sí èyí òtún eléyìí tó mọ̀ pé ayé rẹ ti pin tẹ́lẹ̀ kò ní sẹ́kàn tí ń ṣe bọ̀rọ̀ àfi kó máa jàkiri àdúgbò ó wá mú dání ó wá mú dání ah tí ò ní làákàyè mọ́ ni àkọ́kọ́rọ́ rẹ pin ni. olórí ibú ọkùnrin ni ó ọkùnrin ni ó. kò ní sọ ìbá kọ́kọ́ ìbá kọ́kọ́ ìbá kọ́kọ́ mú gèlè orí rẹ òun ní fi fún ọlọ́run pa torí ló sì yan. sọ́ọ̀rì dada rẹ̀ ò lè jà ó náà ọ̀rẹ́ tó gbójúlé. bẹ́ẹ̀ ni ah, tábẹ́ yẹn lè yọ bọ̀ ọ́ look at this Mom, don't want to. Come on, Come on, Lolis. Come on, Lolis. It's on there. ọkọ mi lẹ wá ń gbé mi lóde èmi ló ṣèwà àtàbẹ̀kẹ́ àbẹ̀kẹ́ rẹ pé méjì ni àbẹ̀kẹ́ olólùfẹ́ rẹ tó ń fẹ́ ni. kí ni ó wàá rojọ́ fún yín. ta ni ó wàá tún rojọ́ fún. tí kì í ṣe pé nǹkan kan ṣọmọ òun. kí ni ṣe. kí ni ìṣòro rẹ̀ gan-an ah, wọ́n fi tipa ṣe nǹkan ni àbí ìfẹ́ wà lára ohun tó ń fi tipa ṣe ìfẹ́ mọ́ ṣe wádìí wàhálà tó ń rojọ́ mi kiri ah, ọlọ́run mà ní jẹ́ kí n rogo alárùka o ìfẹ́ ṣòro o mo ní ìṣe mọ́ pé ní kálukú máa lọ́ọ́ lọ rẹ̀ ó ṣe wádìí wàhálà tó tóyún. fi jáde àbẹ̀kẹ́tẹ̀ ti dìjọ ń bèrè ìfẹ́ bọ̀ ọ̀nà mọ̀ ti jìn. ọ̀nà jìn lóòótọ́ ìfẹ́ rẹ ti sú mi. ó sú ọ <laughs> ìfẹ́ rẹ ò lè sú ọ ní ohun tèmi àti ìyá àbẹ̀kẹ́ gan ti sọ pé ká mọ bá ti mọjọ́ tá a sòyìn pọ̀. níbi táyé lajú dé yìí níbi tó lajú dé yìí. ẹ ẹ fi tipa fún mi ìyàwó ni àbí ìyá rẹ ó fi tipa fọkọ fún un. tó ti níbi tóbi kan ti ń ṣerú rẹ̀ mọ́ ni tó ti níbi tóbi kan ti ń ṣerú rẹ̀ mọ́ màá mi sẹ́yìn lẹ́ẹ̀bà mi gbélé ni ẹ̀yin àtìrà rẹ̀ wá ń pàdé àpòkùn ẹ̀ mọ́jọ́ lẹ́yìn mi. Ah, ẹ mọ ọmọjọ kan tí o ṣe. ẹ gbẹ́ o fìjàbí dúró náà ṣé kì í ṣe ìtorí ọmọ tó ń bá kiri o ló ṣe ti torí rẹ̀ fẹ́ jábẹ̀ kẹ́lẹ̀ mọ́tò ara rẹ o ọ ò lè fọ́mọ òun o. ọ̀dà ọ̀dà èmi ti gbọ́ ti yín nítorí kankan gbogbo èyí tí ò bá jẹ èyí tèmi bá fẹ́ òun lẹ́ẹ̀bà mi fẹ́ bẹ́ẹ̀ bá wá bá mi fẹ́ ó kù yín kọ lọ́hùn. n ò lè bẹ́ẹ̀ fẹ́. òun lẹ́ẹ̀bà mi fẹ́ o. tèmi bá fẹ́ òun ló bá mi fẹ́ èmi mo bí ẹ. mo yín ti yé mi. Ah, àbí ṣé àlàyé tí mò ń ṣe. àbáfọwọ́ lẹ́ràn bí ẹni orí nǹkan kan. fìjàbí wo ó ti rẹ̀ mí látàrọ̀ tàti rìn káàkiri hmm. èmi ò mọ reason tó fi sọ pé kí n bu omi yìí dání because ẹrù ló jẹ́ lọ́wọ́ mi gan ṣé bẹ́ẹ̀ wà ní omi yẹn wà important o eh. i mean ṣé bẹ́ẹ̀ ni ìwúlò ẹ̀ pọ̀ tó. Ah! wo ọmọdé rẹ ò mọ̀ gan òun ló ṣe ń pè lẹ́fọ̀ọ́ torí ká ló mú oògùn ni ah! èyí tó ń wí kọ́ ló bá máa wí yára jẹ́ kí baba kọjá ó jàre àkókò òhó ká ló mú oògùn ni ah, ó ní pè lẹ́fọ̀ọ́ ṣòro uh-uh. mi tún bẹ lọ́wọ́ rẹ̀ ah. nǹkan gbogbo nìṣe lórí hun irú ẹsẹ̀ rẹ̀ hun bó bá kọ̀rọ̀ ra bù tó fi pa hm? yóò sì sàn. kò ní ro mímu. ríro kẹ. ṣó mi wá wá important bẹ́ẹ̀. kó o bá gbọ́ iná ọmọ rárá òun rẹ̀. iná ọmọ rárá. èmi ò rí igba àrùn náà tó mi yìí tí ò lè ṣe wòsàn sí. omi bó ṣe rọra rí tó ju omi lásán lójú ẹ yìí béèyàn bá ti lè kan sẹ́nu kóló pẹ̀lú ìgbàgbọ́ pé yóò ṣiṣẹ́ yóò sì wo àrùn tó ń ṣe níyẹn sàn hmm. yóò ṣiṣẹ́ o bó ṣe rí o ah. ah. n táyé dáadé fi ń jáyé dáadé lórí yìí. lómi. Ah. dájú ò sọ fún mi pa omi yìí. dán wò ló bí iyọ̀ kẹrẹ bó ti rọra rùn rọra o rọra o wọn balẹ̀ o <laughs> eh, bó ti rí o lè mú. ọ̀dà mo ti gbọ́ mo ti gbọ́ ètò ìṣe. sori gbogbo ìmúra yìí mi ò mi ò like. ìmúra táwọn òbí wọn kú fún nínú nínú <laughs> nínú abúlé táwọn omi lè jẹun gbádùn. <laughs> àwọn náà kú fún ah, ah. ó mọ̀ pé o lè múra báyìí o tó bá tẹ̀lé mi lọ sẹ́kọ̀ọ́ àwọn èèyàn máa máa sá fún ẹ ni. níbo. jọ kí ló ṣẹlẹ̀ kí lélẹ̀. Ah, ilẹ̀ kí ó yẹ mí nìyí oyè ọdẹ tí mo jẹ ó eh. look funny. ó ah, mm, mọ nǹkan kan ó mọ nǹkan kan ó dà èmi ti gbọ́ èmi ó ṣe ìtí wọ́n fẹ́ á dáa kí wọn náà ṣe ìtẹ́mi fẹ́ èyí kì í sọ pé nítorí òwújọ́ mo lówó àbóhùn wá láti ìdílé ọlọ́lá kí gbogbo ẹ̀dá tó wá kù láyé má jọ lójú èèyàn máa ń pín èèyàn lé ni èèyàn máa ń fi ìrẹ̀lẹ̀ bọ́mọ làkejì rẹ̀ sọ̀rọ̀ ni èyí ò kí ń fọwọ́ ọlá bẹ́ni tí ò lọ́lá lójú torí èní kọ́ o torí ọ̀la kan tó mọ̀ ni ọlọ́lá lèmi ó ṣeé ṣe kó mọ̀ lọ́lá lọ́la ẹni tó o sì fojú parẹ́ lèmi ó ṣeé ṣe kójọ́ òun ni ó jẹ́ olùrànlọ́wọ́ fún un lọ́jọ́ ọ̀la gbogbo àṣùlù dẹ́ẹ̀dẹ́ ìràwọ̀ ẹ̀sìn mú mi ẹ̀sìn mú mi ó ṣe jẹ́ mi o ọ̀rọ̀ owó ni ìyànjú. adéwùzì ọmọ adégúnróyè ìwọ ni ọkùnrin ni ọkùnrin làdá ẹ̀rù kọ́kọ́ bà mí ńgbà tọmọkùnrin ń fi ọ́ wìlìwìlìwìlì ojú mi pa kàdàkàdà mo dìde ṣe ni mò ń wò báyìí ah, mo kọ́ rò pé ọjọ́ ọmọlẹ́ ni àfi bó ti gbára rẹ lódìdí ìwọ tó fẹ́ yẹn lélẹ́ báyìí. Ah! Eh, inú mi dùn mọ́ pariwo olórí ẹbí ẹ jẹ́ kí n jẹ́ kí nǹkan kan yé yín dáadáa fine ṣe rí nígbà tí kinní yẹn kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ tí everybody agree pé èmi náà ni gẹ́gẹ́ bí first born ni wọ́n máa fà kalẹ̀ láti jàjàkadì yẹn ẹ̀rù kọ́kọ́ bà mí náà láti bẹ̀rẹ̀ but later mo kọ̀ pé come on ọmọ tó stubborn ni mí láti school now. mo rí bẹ́ẹ̀. gbogbo rán nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn nǹkan ti di ṣe sẹ́yìn mo mọ ẹgbẹ́ mi tí mo ti nà dáadáadáa. ọjọ́ mi náà ni ọjọ́ mi di. then mo tún máa ń wá wo American film so mo mọ bí actor ṣe lè na boss ìyẹn ló help me. èwo lẹ ń pè báwọn. <laughs> like normal àwọn fíìmù òyìnbó tá a máa ń wò so mo mọ bí actor ṣe lè lágbára lórí boss. àdúpẹ́ <laughs> ah, lọ́wọ́ ọlọ́run àdúpẹ́ mm. lọ́wọ́ aláwòrábí eh, ibi tá a bá dé náà ibi tó lápẹ̀rẹ̀ ni. òkìkí ó ti kàn káàkiri lábúlé lábúlé ní eríkò eríkò wọ́n ti mọ̀ wípé àwọn ọmọ adégòrè yè wọ́n ti dé wọ́n sì ti ń fakọ́yọ́ ó di dandan kọ́ gbégbá orókè nílẹ̀ ẹ mọ̀ wípé ńgbà tá a tayò ọlọ́run ní kémi náà fakọ́yọ́ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n yín ńgbà tó sì doníjàkadì adéwùsì akọni ni ọ́ ẹ wá wo ìpele tá a dé yìí hmm. ìní máa jáde lè wá kulẹ̀ o láti yọ ọdún tá a ti ń ṣèdíje yìí. bọ̀ ọ̀nkú kò yẹ kíyẹn lè nà at least abúlé rẹ̀ dàgbà sí hmm. so ó yẹ kẹ́ mọ way yẹn around you get see whatever things that taba need now. ṣèbí ewé náà ni ṣé o bẹ ṣe wà ń sìn ẹ̀mọ ewé. ẹ̀yin àbúrò mi sórí ń tá a mọ̀ lámọ̀ o ń téèyàn ò bá mọ̀ èyí gbọ́n mọ̀ o kò mọ̀ náà ni o n ò mewé bó ṣe ń wò mí yàtọ̀ séwé gbòdògì tí wọ́n fi pọ́n kọ n ò déwé kan mọ́ o. sọ èmi wé rárá ewé kò babaláwo nù ràn wá àìsàn oníṣègùn àìsàn ọdẹ. so so what is the solution like. ẹyin ẹyin n tá a ṣe sí kò tí ì yé mi nítorí wípé ìpele yìí gan-an ni mo jáde léyìí kulẹ̀ o hmm. ẹ jẹ́ a jọ ronú sí i dáadáa ìyẹn ló jẹ́ ní ẹ jẹ́ a jọ jókòó ká jọ ṣàṣàrò. um see i just i, I just wanna say this you guys should not fight. Um, Uncle Oluwebi um, Bale. Mongbo. See, can understand the over. And that is, uh, Aderonke said uh, she has her own plan. She's bringing somebody. So can we just wait for Aderonke and um, she should bring whoever he wants to. Dérọ̀gbà, we ń tọ́ some tún yí padà torí mi máa ní mo gbọ́ irọ́ ọmọ ń pa. Kọ́tí mo mí ni pé Adéwọ̀nkẹ́ sọ pé òun níyàn tí òun ń bọ̀ wá. Ah, ah ta ló ń tàn nínú ìlú yìí ọ̀ọ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ilẹ̀kùn ni mí mo sì rí lé mo rí ta ta ló ń tàn ta ni ìbàjẹ́ gan-an. ìjàbí ni. ìjàbí èwo ìjàbí. bẹ́ẹ̀ni. Ah, ah, báwo ni ìyá mi ń gan. dáadáa lọ́wọ́. dáadáa gbogbo ilé wa ẹ bóun ti fi ìjàbí jẹ jẹ́ pẹ̀lú ilé wa òun ló máa represent wa ó máa ṣe ojú wa nínú ìdíje yẹn fijabini. what are you talking about now family wa like our blood lẹ́nìtanì. ó gbọ́dọ̀ jẹ́jẹ́ ìdílé yìí kó tó lè gbégbá orókè ká tó lè ṣàṣeyọrí lórí rẹ̀. ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀. ẹ dákun ẹja gbọ́ tiẹ̀ bí ọ̀gbà gbọ́ tiwa. ẹni sọ̀rọ̀ he is one of us. ọmọ dáàdì wa ni ọmọ chief koka ni fijabi ó dá mi lójú. bàbá dẹkùn wo mm gbogbo àwọn tó bá jẹ́ kí n fojú kan kí n fojú kan wọn ní kíákíá kí n sì dáná ilé yáná ń mú ọbọ padà lóko ni. Ah, irọ́ ìwọ ìgbé ń bíbá yẹn. ibi mo wí fún ọ pé kó jẹ́ kọ́mọ yìí ó mọ relé àbẹ́mi ní í ṣe lóde níwò yìí. ìyẹn ah, wà ah, eh, eh, eh, láfẹsọ́nà èèyàn dànù ni mo fẹ́ fẹ́ ni tó bá ti ṣe tán tó lóun fẹ́ máa lọ màá pa lẹ́sẹ̀ dọ́ ọ̀dọ̀ wọn èmi ò mọ̀ padà bọ̀. mo ti wí fún ọ pé ẹ lè fẹ́ra yín kì í ṣe ẹni tẹ́ ẹ lè fẹ́ra yín. ẹ wo màmí gbogbo èyí tẹ́ ń sọ mo sọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ ibi ah. ah, ìdùnnú mi ni ìdùnnú ti ń àbí ṣé kìí ṣe mi nìkan lẹ́bí ni ṣe irun tó wá máa dùn mí nú ẹwà ẹwà kan yìí sí tó ń dùn mí nú èmi ò fẹ́ ni kò sí ṣe pé mo ti ṣàlàyé fún yìnyín fi ṣeré o màá fẹ́ tán yányán bó ti wà yí gan ajọ ń lọ èkó ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹjẹ ní èkó. bẹ́ẹ̀ni mo ń lọ fojú ojú bá àwọn ẹbí rẹ mo sì ṣe gbogbo ohun tó bá jẹ kí n ṣe ìyàwó ìyàwó yanjú nù. ajọ lọ ni. èmi mo mọ̀ mọ́ tí mo mọ̀ ń sọ ọba lè kú ọlọrẹ màwọn ẹbí rẹ bẹ́ẹ̀ni ibi bàbá yín ti kú. yes dádì mi ti kú bọ̀ mọ́mì mi wà lé and family wa large gan. mo ti ẹ̀dá mọ́ mi lọ ẹ ṣe bí bàbá bá kú ṣé bàbá òkú ni. Baba, kú bàbá kú large gan. ó ti ẹ̀ wí fún mi èmi náà mọ̀ pé bí yín pọ̀ rẹpẹtẹ mm-hmm. wo mi o fẹ́ gbọ́ ìdí tẹ́ ẹ̀ fi lè fẹ́ ra yín èmi mo mọ̀ torí pé wọn ò fẹ́ sọ nǹkan kan jáde ṣé ní gbogbo èyí tí mò ń sọ sẹ́yìn fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mò ń parọ́ fún ọ ni ń wàá sọ òótọ́ ọ̀rọ̀ tí ń bẹ nínú ikùn mi n ó sọ jáde lẹ́nu. ẹ má tọ́ra yín bẹ́ẹ̀ lọ hu irọ́ kan nínú ikùn yín tẹ́ wá pòpọ̀ bẹ́ẹ̀ gbé kalẹ̀ ń jọ yín lójú ń ní ọ ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ó dà kó burú ń bí àkànbí adédọ̀tun adégoróyè òun lórúkọ bàbá rẹ̀ àbí wọn ò gbà á ni ṣókọ bàbá rẹ nù. mama báwo lẹ ṣe mọ orúkọ dáàdì mi. bí mo fi mọ orúkọ bàbá rẹ. bẹ́ẹ̀ ni. tí mo fi mọ orúkọ bàbá rẹ. báwo lẹ ṣe mọ. torí bàbá tó bí ọlọ́mọ náà ni mo bí fìjàbí fún ọmọ bàbá kan náà ni ẹ̀sìn lè fẹ́ ra yín. ó yọ lẹ́nu ó yọ lẹ́nu wọn ò parọ́ bó ti rí wọn wí ah. ọmọ bàbá kan náà ni àkànbí mo lò tó gbẹ. Eh, bó bá ṣe. Eh, eh. mo gbọ́ wọn ọ̀gbà adéròǹkẹ́. ó ló máa ṣojú wa. ọdún ah, ah, ni mí ti mú ẹ sẹ́yìn mọ̀ fọlọ́kọ adéròǹkẹ́ láì sọmọdé mo kéwèé béèyàn bá gbọ́ pọ̀ lọ́tí ọjọ́ kọ̀ǹkọ̀ dání àjùlẹ̀ ni ah, ibi tí mo bá dé yìí nílùú tó jẹ́ pé kì í ṣe pé bóyá mo fẹsẹ̀ rìn wọ bẹ́ẹ̀ ni wọ́n bí mi nínú ìlú yìí ni dákun ẹ̀yìn tìjàbí wojú mi kí n wojú rẹ kémi rẹ ó jọ fojú rinjú n gbọ́ ṣe lóòótọ́ lọ tọmọdìlé wa yìí. ẹ wo ìtì ẹ̀fẹ́ wàhálà kankan ìfẹ́ wàhálà dandan kọ́ o kò pọn dandan dandan kan ni kí n kópa nínú ìdíje ilé mi dùn tẹ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ bá fẹ́ ìmọ̀ bá tèmi lọ. dandan ni dandan ni a jọ máa ṣe ni. keep short ṣọmọ nǹkan tó ń sọ ṣá ọmọ chief tani ní tani Fiji, I, I, Fiji, is that true? Fiji. Adéwùsì, kò sí jà ń bẹ́ẹ̀. Kò sí jà ń bẹ́ẹ̀. Ẹ dákun ẹ mọ̀ jẹ́ agbọ̀rọ̀ yìí bí ẹ ń gbagbọ́ tí. Pọ́pọ̀ náà bá jọ kọ̀ǹkọ̀ á padà gbé lẹ̀ ni. Ṣé ẹ wá rí ibi tí ọ̀bá ti sílẹ̀ láti jiyàn ẹ̀kẹ́ o? Fìjàbí, dákun, wojú mi kémi àrẹ́jọ wojú ara wa ìyá mi rẹ ọ̀sẹ̀ ni wọ́n bí ọ fún ni tó o fi dàgbà tó yìí fìjàbí láì ṣe kókó èmi náà gbọ́ wọn gbà ńgbà tí a bá kóra wa dọ́dọ̀ baálẹ̀ ìyún tó jọ́kọ̀ ìlú wọ́n yànnà náà fún wa ẹ fìjàbí rántí dákun sọ fún ìyá mi rẹ ẹ gbọ́dọ̀ jọ wálé baálẹ̀ ni o àjọ jókòó àjọ sọ adéròǹkẹ́ kò síjà ń bẹ́ẹ̀ kò síjà ń bẹ sórí kí gbogbo wa pọ̀ ká túbọ̀ jù báyìí lọ inú tèmi fi ń dùn sí ni mo fẹ́ fojú rinjú pẹ̀lú ìyá rẹ mo fẹ́ wọ́n sọ tí yóò tọ́ ọ̀rọ̀ kájọ yànnàná rẹ̀ wọ́n bílẹ̀ wọ́n ṣe sùúrù àdéhùnsì ẹ̀ ṣe sùúrù. kàyéfì ńlá lélẹ́yìn o ní pé ìdílé adégoróyè náà ti bí ọkùnrin. ẹ ṣe fìjà bí. bẹ́ẹ̀ fìjà. Ah, ah ọkọ ìlú bó ṣe jẹ́ kàyéfì fún yín bẹ́ẹ̀ ló jẹ́ ìyàlẹ́nu fún yín ah, ah. èyí tó wá dùn mí tó ṣe pàtàkì jù ni pé ah, ẹ wò ya fìjàbí tá a jọ wà ní ìlú kó mọ̀ lè pè mí pé yẹ̀kí ni o nǹkan báyìí báyìí báyìí bó ṣe ṣẹlẹ̀ rí o ọmọ ẹ̀gbọ́n mi. ṣé bí ìyá fìjàbí yóò náà wá ń jòkó káà náà fẹnu wọn sọ̀rọ̀ àbí ìgbà tí èso ọmọdé. ọkọ ìlú mi ò parọ́ bó ṣe rí ni mo sọ yìí àkànbí adégoróyè òun ni mo bí fìjàbí fún mo lè fi gbogbo ọwọ́ sọ̀yà pé òní ọlọ́run ẹlẹ́dàá mi ń gbọ́ bó tiẹ̀ jẹ́ wípé àkànbí ti filẹ̀ ó ti fi ṣaṣọ bóra tí ó mọ̀ lójú ayé ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo ẹ̀ ti wọ̀n sí nígbà tó dọ́rùn ẹ wò mi ò parọ́ o mi ò léèyàn méjì tí mo bí fìjàbí fún àtìgbà tí dẹ̀ ti bí fìjàbí bẹ́ẹ̀ ṣe wà nílùú yìí ẹ mọ̀ pé fìjà bí ò lẹ́lòmíì lẹ́yìn mi ò bímọ kankan mo dúró lórí wípé ẹbí adégoróyè ni mo bí fìjà bí fún. ọkọ ìlú ajẹ́pẹ́ òótọ́ nù kò sáà sọmọdé kò ní mẹ́tò gùn láyà. Ah, ah. baálẹ̀ ẹ mọ̀ pé bọ́ bá rojú ẹ̀yin àgbà náà lẹ́rìn ábìlẹ̀ léèrè. ebó ah, ní àwọn ètò tá a gbọ́dọ̀ ṣe kó tó di pé a nìkan wá lọ ẹ jẹ́ àkọ́kọ́ béèrè nínú ẹ̀ ká mọ̀ bí ọmọ ọkọ ni bí ọmọ àlè ni bá a bá ti mọ̀ ọ́ ó ti tán. ẹ jẹ́ olórí ẹbí èmi fẹ́ béèrè kankan tí ó yé mi. mo wà pẹ̀lú rẹ. tí mo bá understand nǹkan tẹ́yìn sọ like tí wọ́n bá padà ṣàṣe nǹkan tí ẹni kí wọ́n ṣe kí wọ́n ṣàyẹ̀wò or something ṣé tí wọ́n bá ṣàtúnṣe social media lè kópa fún ìdíje yẹn torí yẹn ló matter sáwà. fìjà bí. fìjà. ìwọ náà fọwọ́ lẹ́rán ni. èjì jẹ́ bàbá ẹ ṣe sùúrù ọ̀rọ̀ ìgbà sùúrù o bẹ́ẹ̀ ṣe ń mú ikọ́ o àmọ́ àwọn kan ti gbọ́ bá àlẹ́bí tẹ́lẹ̀ ó lè mi ò níran ẹ sì ti árí báyìí ẹ jẹ́ àfi sùúrù ṣe é o. ẹyin fìjà bí. fìjà you are not saying anything. ọ̀rọ̀ lọ gbọ́ táwọn àbúrò rẹ sọ. nígbà téèyàn ti sọ̀rọ̀ ó ti mọ̀ pé ohun tí mo bá sọ ìyàwó ò parọ́. kò sí ṣe kò ẹ̀sìn tó bá tó bó ti yẹ ká ẹ̀sìn. ọkọ olùwẹ̀ fún wa ikọ̀ òní ṣe ní o ẹ dàgbà ẹ̀ ní dàgbà yà. ẹbí náà ò ní bàjẹ́ ẹbí náà ò ní bàjẹ́ bó ti rí nu àmọ́ bá ti rìn. a kò ṣáà wípé a ò rí yín mọ́ a ti wípé bóyá ẹ jí owó lẹ ṣe sá lọ ni. <laughs> jí owó kẹ̀ èmi ò jíwó owó tó yẹ pé ìnà ìnà ìnà lánàá dalẹ̀ ni èwo làbùrọ̀ mọ́ jíbẹ̀ wò ó ṣe mọ́ tàn ṣe ń jẹ́ ọtán sífù ló ní pé kí n kí n lóyún fún àwọn pé tí n bá fi lè foyún inú mi bí ọmọkùnrin kó tiẹ̀ mọ́ jọkùnrin gan òun ló ní gbogbo ogun inú ilé gbogbo nǹkan táwọn ní pátá ó ti di tiẹ̀ ni kì í mọ̀ ṣeré. Isila, what nonsense are you vomiting from that gutter you call a mouth? ìtumọ̀ gbogbo fura pàpà. etí ló ń dùn ẹ idiot why are you misleading them? ìwọ ẹrú tó tún sọ fẹ́ rú ẹgbẹ́ ẹ sígun sọ fún ẹgbẹ́ kinní kan sígun ní pé kinní kan ìwọ ìwọ ìwọ ẹrú lásánlásán ṣó wà ókè ṣá. abẹ́rẹ́ ọlọ́run báyìí mọ̀ wá ókè ìbàjẹ́ ìwọ gan lọ ọ̀nà mọ̀ ọ̀nà mọ̀ bíi ti wùlé ọmọ táńtá ni gángan ìwé àbáláàrin ẹ̀ ń tá àmọ̀mọ́ láàmọ́ ń tá àmọ̀ sáká ló dá wa lójú bí ọ̀sẹ̀ bó ṣe ń wé ọ̀wọ̀n ọmọ ọkọ rẹ̀ ó yàtọ̀ sáwọn ọmọ àlébù tẹ̀ gbé. ta ló ń gbọ́ màlè àìtírí ẹ̀ ń tì ní. are you are you are you are you are you are you out of your sense are you mad. flashback flashback kò kò wẹ̀yìn wò kò sí táàmù o bẹ́ẹ̀ mo sọ fún ọ. ọ̀rọ̀ ṣíwó ló ń bá mi sọ dúró náà sọ máàdì ni. oyún gbà wo oyún tèmi ti ṣẹ́ ń gbà tó ti travel. ọmọ wo ló jọ ẹ́ ah, ṣọ́ wọn fẹ́ bàtà ara ẹ̀ jẹ́ láì ṣe mí ni ọmọ wo ló jọ ẹ́ ọmọ sí gbogbo èèyàn sọ pé ó jọ bàbá ẹ̀ pé ó jọ bàbá ẹ̀ bí ìmùmù ni. You want a DNA test? Don't worry, I'm ready for you. Anytime tó bá fẹ́ ṣe test lórí Adérónkẹ́, I am ready. Torí bàbá ẹ lòjọ, bàbá ẹ lòbí, kì í ṣọmọ Ma Má bàtẹ́ mi jẹ́ pe aago mi mọ́ delete nọ́mbà mi bó ṣe bó ṣe kúrò lórí fóònù kó kó ṣì dànù. Was this what I asked you to bring? You say? Was this what I asked you to bring? ṣé ṣé orange juice lélẹ̀. ṣọ́ọ̀yì. ṣó mad ni ọwọ́ ò má jẹ́ kí n fi kọ́ra ọ̀tọ̀ tó ṣe mímọ́ ẹ are you crazy tó náà máa sọ̀rọ̀ tá a sọ̀rọ̀ sí wọn náà máa ṣe bí èèyàn gidi wọn máa ṣe bí onílé. ẹ má bínú. Ah. ìsìlá. mọ. ṣé wàá yí oúnjẹ wèrè ní ìsìlá. ṣọ́ọ̀yì gbàtà ẹlẹ́ẹ̀fẹ́ ni kí n sì mo lè kí n lọ bá yín fi orange juice. sí. orange juice. so òun mu drink mi lójú mi ṣùgbọ́n kí mo ti máa wọ̀ nínú ilé mo ti máa sọ fún ẹ pé kó má gbé wèrè dọ́dọ̀ mi o máa ṣe bí onílé ṣọmọ bẹ́ẹ̀ o máa ṣe bí para wa nìwọ náà actually belong to ilé ṣọmọ kó má ṣe wèrè yẹn and I tell and I always say to you do not bring your madness to me don't bring it close to me kò sí lọ́kọ́ lọ fún mi lọ́rẹ́ juice idiot. sure aṣọ. kò sí lọ́jọ́ lórí burúkú wèrè kó máa disturb mi ọmọdé náà máa ṣe tiẹ̀ eléyìí tí a máa ṣe bí èèyàn gidi a máa ṣe bí pé àjọ nílé ni wèrè. kí ni ìwọ dúró síbẹ̀ bí èrè ìlú Ìbàdàn get out of my sight. àṣírí eh, irọ́ tí ìsìlá ṣó eh? wà òkè information ṣe ní ọ sọ fún mi pé rọmọ ń pa. ṣùgbọ́n kì í ṣá. bàjẹ́ ìṣe ìyá sọ fún mi pé rọmọ ń pa ọ̀ya jájọ túlẹ̀ tàtúnṣà. èmi àti ta lọ́njọ́ ń sọ orúkọ bẹ́ẹ̀ lórí fóònù ibi mo lo ti kí ni gbọ́. gbọ́ púpọ̀ ṣì wo ló ń sọ fún mi pé gbọ́. wọ́n tọwọ́ bọ̀ lẹ́nu torí tọ́ bá tọwọ́ bọ̀ lẹ́nu yín kí ọjà bẹ́ẹ̀ mo sọ fún ọ kì mọ̀ tẹ́lẹ̀ mo kéré wá di ìlú ni àwọn ewu àtàwọn wo bó ṣe jẹ́ àwọn onílé lèmi náà jẹ́ o láìsí torí náà lèmi náà ni bẹ́ẹ̀ ni kò bàjẹ́ lẹ́tọ̀. ajá mi ní jòògùn mi. bẹ́ẹ̀ ni bíngò ni mí bíngò ni mí tó bá sì jù yín yín jọyàn náà. májára jẹ májára jẹ i love my skin. a ti bá ọ wọ́n ká wọn lẹ́sẹ̀. ẹ ṣì máa ríro ríro. ayédáadé ayédáadé ayédáadé bàbá kára ó lé o kára ó lé o sí àwọn ẹbí tó zò mo kí gbogbo ọmọ ayédáadé o ọdún yóò sàn wá o èkú ọmọ kébí èkú o ẹyẹ ọmọ kébí ẹyẹ. ọmọ èèyàn ọmọ fọhùn bí èèyàn ẹ̀yìn ìdílé adégoróyè ẹ mọ̀ kú oríire mo sì kí ẹ̀yin ìdílé akẹ̀sán pé ẹ kú oríire oríire náà ju wípé nínú gbogbo ìdílé tí wọ́n jọ pele àṣekágbá ìdíje tọdún yìí nígbà tí àwọn aṣojú sì ti wá lọ gbóògùn nu báyìí tí wọ́n rè é já ẹ a sì mọ̀ yí pé ẹni ọba já ewé eje wúrúdé yìí tó sì jẹ́ ojúlówó òun ló gbégbá orókè. bẹ́ẹ̀ni. káwa máa retí wọn báyìí ṣùgbọ́n kí wọ́n tó dé ẹ jẹ́ káwọn ọmọ oníjó yìí ò fi jó dá wa lára yá. àwọn ọmọ dà. bá wò ó tó bá jẹ́ pé ojú dání tàbí ayédèrú àwọn bàbá wa tí ọ̀sọ̀ rẹ̀ ìgbà náà láwàá tó yọ̀. ayọ̀ ẹ̀fún wọn lè ayọ̀lé ó bọ̀ wọ̀ kálẹ́ǹtì wa ni. ó ní sórí ibú wọ ọmọ yìí bó ṣe wí ní ọ̀ríjínà ni. ọ̀rẹ́ nu wọn bẹ́ẹ̀ nu ayédèrú sọ fún pé kó lọ páàkì ẹrù ẹ̀ o ò rò bí mi mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ látijọ́ kí ló ń ṣe yẹn fún àbúrò ìwọ lọ rẹ́ǹtì èèyàn kó máa wá act as fake boyfriend ò ń sanwó oṣù fún láì ṣe kó dá company sílẹ̀ why why are you doing that. anyway by the way nìyẹn let's go outside everybody wan ta. ẹ wo ẹ kàn fi mí sílẹ̀ báyìí i'm a bit down and depressed i just wanna be. àwọn nǹkan ní ọkùnrin tó ga tó ní tí mo tẹ̀sí ńlá ìtọ́jú àti ìgbé òwò ọkọ̀ tí ẹ̀kọ́ mi wá ló fún ẹ̀ tó ń jẹ́ pé he was hired like it is absurd ọkùnrin tó bá ṣe ó kọ̀ọ̀bẹ̀ ó ní low self esteem ah. how would you allow a how would a man allow himself to be used to be to be a tool for a woman ṣé bí bílíọ̀nù wà desperate for one day that's so sad oh God. ó dàbọ̀ kẹ́ẹ́délé láyọ̀ mẹ́rin bó ṣe rí. ẹ wo ẹ ṣàrà àfilẹ̀ ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ. ẹ̀gbọ́n mi ọ̀mádé kọ́. ìyẹn wà nílé ní tẹ any time just she need to get herself. bẹ́ẹ̀ni heart break. ẹ ṣe mi o ẹ ṣe mi gan. Um, at this juncture, èmi náà need to come out straight for the yín inú mi ò dùn. kí ló ṣe what's wrong with you. mi ní happy o. dear Ayo don't do this don't do this Ayo, don't do this please, don't do this. please. mo kàn fake marriage mi ni. Ah, ó pọ̀. fi ilẹ̀ fi ilẹ̀ yóò sọ̀rọ̀. ace ace fi wọ́n lẹ̀ fi wọ́n lẹ̀. ẹ̀gbọ́n ní kò jẹ́ kó sọ̀rọ̀ please relax okay. Devayo don't do this. there no happiness. Oh. Ah. Devayo I'm, I'm sorry. you're sorry for two years. But I've realized my mistakes and I'm, I'm ready to make amends and give me another chance. You're ready to make amends? I swear. <laughs> Láti two years later, àtọkọ mi àti súnmọ́ra wa mọ́. Hey. Ah. No. For oh two years, it is more like a contract marriage. So what are you saying that you're sorry? Oh, sincerely, I'm sorry. Okay. I'm Have your ring. I need my family love right now. So please leave. Uncle, please, can you stand up, please? Uncle. Send you the I wasn't expecting you that. Bóyá ẹ lọ. Àtìgbà tí ìyá mi ti kú, kò sẹ́ni tí mo fojú jọ. Kí ló tún ṣe wọ náà? wa. validation lọ sórí mídíà. Gbogbo nǹkan tó ń ṣe lórí íńtánẹ́ẹ̀tì, èmi lè máa bá mo fi ìdùnnú mi sáwọn aráàta tí ó mọ mi mo máa ń ran láìsàn àti followership ah, káwọn èèyàn lè nífẹ̀ẹ́ mi mo lè má jẹun nínú ilé máa lọ ṣe giveaway. Ah! ọ̀gá ọ̀gá emoji má sì rí ìwà jàre gbogbo èèyàn ń fa sọ́ọ̀bù tí wọ́n ní. Alice onílé kò lọ gbé bàjẹ́. Because ah. you have been a bad influence in my life. Ow! Ow! Ow! Ow! Ow! You have been a bad influence. I need my family love. I want to say, Emi, come on in the love right now. I need love right now. Let's go. Get out! I'll give in you. Baby, mama. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká ṣe ra wa lọ́kàn tífẹ́ bá wà láàrin wa ẹ̀tọ́ ẹ̀gbọ́n ẹ̀tọ́ àbúrò ẹ̀tọ́ rẹ̀ fún mi kí ni mo wá kiri lọ sórí mídíà láti máa lọ wá validation káàkiri please let us be one. Sherry, in fact I don't know where to start mo kàn mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí Ọlọ́run lọ́wọ́ sí Ọlọ́run tó dẹ̀ ní kí a realize gbogbo àwọn nǹkan yìí ọlọ́run tó ní ká bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ sí ní bára wa fífẹ́ lò ìfẹ́ yẹn ti wọnú ẹ̀ kò ní jáde mọ́ lágbára ọlọ́run ọba ẹ̀gbọ́n wa náà ta ti padà discover ń sin ọlọ́run ní já wọn bọ́ kúrò lọ́wọ́ wa ikú ò ní gbà wọn like ikú ò ní pa ẹnìkankan nu family kóka lágbára ọlọ́run ìfẹ́ tó ti jọba yìí kò ní kúrò mọ́ láéláé yeah because bí nǹkan tó máa fi ń kọ́ wa náà tẹ́lẹ̀ pé ibi tífẹ́ bá wà lọ́lọ́run wà so for me personally pẹ̀lú. Well, pẹ̀lú gbogbo nǹkan tí mo rí like i i love you all trust me i love, love you all. we love you too. like yeah that's it that's it that's that, that's how we roll that's how we roll. ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ wo èmi ò mọ reason tá fi ń jà. kò yé mi àwọn ọmọ onílé ọmọ ọ̀nà tóbìnrin mi ọ̀la kí ló dé tí à ń jà kí ló dé tá à ń bára wa ṣe competition gbogbo nǹkan tó wà lẹ̀ ó tó pín o kódà ó máa ṣẹ́kù kí ló dé tẹ́ ṣe jẹ́ ká fífẹ́ bára wa a ní ìdílé ọjà yẹn mo fẹ́ ká fi story dáàdi wa chief coca ká fi kọ́gbọ́n gbogbo nǹkan tó sọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ wọn ká fi everything ká fi kọ́gbọ́n ká dẹ̀ máa fi ṣe wa wọ̀ hmm. positively hmm. ẹ jẹ́ ká fìfẹ́ bára wa ẹ jọ nítorí ọlọ́run ẹ má jẹ́ ká bára wa jà ẹ wo um, mo fẹ́ ká bá bọ́dà fìjà bí sọ̀rọ̀ ẹ jẹ́ kó bá wa bá mọ́mì wọn sọ̀rọ̀ kó tí mi wà padà sẹ́kọ̀ọ́ ká lọ ṣe bíbí tí ń bẹ̀rẹ̀ àkúdádì wa mo pè last bẹ́ẹ̀ ni pẹ̀lú mọ́mì pẹ̀lú mọ́mì bẹ́ẹ̀ ni. Mm. Oh, thank you. Thank you. We love you. Thank you. Fiji! <laughs> Kò ì tí ì dùn tó rárá tá lè lò fẹ́ ó sì máa tún dojú báyìí lọ ẹ jẹ́ ká lò fẹ́ o torí ibi tí fẹ́ bá gbé lọ́bọ́ lọ́rùn mi ń gbé. owó ah! lè dùn. ẹ ṣeun ẹ ṣeun mi mo dúpẹ́ ah mo dúpẹ́ lọ́wọ́ yín o ah ọ̀nà ọpẹ́ mi pọ̀ o ah ẹ̀yin lẹ́yọ̀ ìyanu ayé mi báyìí ẹ̀yin lẹ jẹ́ kí n tètè mọ̀ wípé ilé ọlá ilé ọlà òun ni mo bímọ sí ẹ́ abẹ́ ẹ̀rí báyìí ah mo dúpẹ́ ó gbóyìn lẹ́ máa ṣoríire. Ah, gbóyìn lẹ́ máa ṣoríire ẹ máa yan ẹ máa yanjú agbára ọlọ́run nǹkan kan ló kàn dùn mí èmi àtàrà akọ mi àdífojú kanra wa ṣé pé pàdé dọ̀run ah! ọlọ́ba àfọ̀run kẹ́ ẹ. Ah! ó yá. ayé la bọ́lá ayé la fi tilẹ̀ sí o ẹ fi ìwà kan lá ìyẹn ṣe kókó onírèsè tó kó òfin gbà mọ́ yóò yóò yóò ò ní parun. ó ń taṣẹ́ lẹ́yìn ọ̀rọ̀ ọ̀rọ̀ ìtàn ní lọ́la ọ̀rọ̀ ìtàn ní ìwà kọ́lá ìyẹn ṣe kókó. onírèsé o. onírèsé tó pọ̀ ní òfin gbàmọ́. má lọ má lọ lọ lọ lọ lọ́wọ́ ní lọ́wọ́ ní. ìyẹn ò ní parun. ó ń taṣẹ́ lẹ́yìn ọ̀rọ̀ ìtàn ní lọ́la ẹ fi wá kọ́lá o ìyẹn ṣe kókó gbogbo ojú ló ń bẹ lára yín. Ah! Eh, eh, ah, a máa rí ìtọ́ra tá a bá ti bọ́ sí láwùjọ ọba òkè ló kẹ́yìn ló kẹ́kọ̀ọ́ cas family ó yẹ kẹtọ́jú orúkọ yín lọ ah, àbùkù tẹ̀rí yẹn kì í ní yẹpẹrẹ lọ ẹni tó lẹ́ṣin lẹ́ẹ̀kan ni mò ń wá kiri aṣọ alálẹ́wọ̀ ẹ ṣọ́ra félépo orúkọ rere ó sàn ju wúrà fàdákà lọ bí cocass onírèsè tó pọ̀ òun òfin bá mọ́ bí cocass èyí tó ti fi ìyẹn ò ní parun ẹlẹ́ṣin lẹ́ẹ̀kan ohun tá a ṣe lé hmm. ọ̀rọ̀ ìtàn ni lọ́la the caucus. ẹ fi ìwà kọ́lá ìyẹn ṣe kókó. wálé ti yọ gidi o ẹ súnmọ́. ó dàbẹ̀ ó dàbẹ̀ ó dàbẹ̀ ó tó. ẹ pẹ̀lú lọ́wọ́ páàkì àwọn bá ẹ lọ páàkì àwọn bá ẹ lọ́wọ́ páàkì àwọn bá ẹ. Love what I'm saying. Yeah, I love it. That's good. Lawyer. That's good. That's good. That's oh. good. I'm enjoying it. Ẹ káàbọ̀. Ṣé dáadáa lè How A dúpẹ́. Báwo ni Johnny? We thank God. Ah, ṣé ẹ ẹjọ́ abúlé dáadáa? Ah, ah. Ẹ smile lójú wa. <laughs> We respond. Ah, no, no, no, I love this. I love this. I want family. I was Aderoke. Ó gbọ́ lọ ojú ni. Mọ́mì, ẹ káàbọ̀. Eh, ẹ jọ̀ọ́ ta ni àwọn mọ́mì? <laughs> Lawyer. He's our brother our long lost brother. Yeah. And that's his mother. Um, family lawyer. Eh, òun náà ní ẹ̀tọ́ sí gbogbo ogun tá a Yes. pín. Ẹ máa rẹ̀ eh, story to gùn ni, a yẹ yín tá a bá I see because everything tí mo lanu kò yé mi ni. Ó máa yé yín. Ó máa Okay. I'm happy I'm happy to see the family. Yeah, yes ṣe ẹ wá rí ayé báyìí sìn i'm happy to see everybody ẹ tínú yín dùn ẹ ayọ̀ yín kún look at you ẹ wo gbogbo àwọn ìyàwó ẹ wo bẹ ṣe jókòó ẹ wo àwọn ọmọ bí wọ́n ṣe ń dùn bó ṣe ń bára wọn ṣeré kí ló tún kù once there is unity tífẹ̀ bá tún wà kí la tún fẹ́ kò wá tí ì tán síbẹ̀ o next step ẹ máa rí nsìn. ẹ kú ilé o. <laughs>

it's not it's not um ẹ eh, eh, ah ah. Àkànbí Adédọ̀tun. Àjíkẹ́. Àkànbí Adédọ̀tun. Àjíkẹ́ báwo ló ṣe rí kí lẹ ṣe pàdé. ṣé bí ẹ sọ fún mi pé bàbá yìí ti ó yà wá lọ́dọ̀ wa lọ ibẹ̀ ni mo ti pàdé wọn ibẹ̀ ni gbogbo wa ti mọ́ra àwọn ló jẹ́ kí n mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àjíkẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ṣe dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá tó nígbà tí wọ́n sọ wípé o kú mo ti ronú wípé èmi àti ẹ ò tún wá fojú kanra wa a ṣe máa padà fojú kanra wa ni. ọpẹ́ ni fọ́lọ́run ọpẹ́ ni fọ́lọ́run ọpẹ́ ni fọ́lọ́run ah, inú mi dùn láti rí àjíkẹ́. àkọ́bí ah, eré ta ṣe ń dùn sí mo padà fi lóyún ṣùgbọ́n gbà tí mo wá ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ pé kí n tiẹ̀ lè sọ fún ẹ wípé mo lóyún fún ẹ o ìrírí ah. ẹ. mo ṣáájú ajé lọ ni. lè mọ ṣe máa ṣe mo dùn dùn dùn dùn dùn dùn dùn dùn dùn ṣùgbọ́n pàtó náà là máa ríra náà là ríra yìí hmm. akọ̀bí hmm. oyún ọdún náà hmm. mo fi bímọ fún ẹ o ó ní fi jàbí ọmọ tí mo fi bímọ fún ẹ ní fi jàbí ọkọ̀ ọmọ pọ̀ lọ́fọ̀ ẹ pé bàbá ẹ ti kú bàbá tó bí ẹ nìyí. Mm-hmm. kálómi lọ tẹ ìwọ̀n gbin lẹ́nu ni ohun tá a wí ìkọlà bàbá wí ọlọ́run ló ní tètè já fúra mm-hmm. ah, ọlọ́run ní ìwọ̀n. fújàbí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ó túmọ̀ sí pé ẹ̀gbọ́n mi ni ọmọ jẹ. àkọ́bí mi nìyẹn oh. àrólé mi nìyẹn ṣe rí ẹ má yẹ ká fọpá pọ̀lọ̀pọ̀lọ̀ pé at this point mo máa dìde dúró nítorí pé mo máa dìde dúró fún ọlọ́run ni tí mo fẹ́ kó ṣẹlẹ̀ nígbésí ayé mi òun ló ṣẹlẹ̀ yìí àjíkẹ́ inú mi dùn láti rí ẹ fìjàbí inú mi dùn láti rí ìwọ náà ṣẹ́rí at this point mo ní láti jẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé mo kú mi ò kú àdàbí ọgbọ́n ni. n tó dẹ̀ mú mi dàbí ọgbọ́n òun ni pé gbogbo ohun tó ń jẹ́ ìbànújẹ́ fún mi ní ọjọ́ ayé mi ni pé kò sí rẹ́pọ̀ láàrin gbogbo yín bẹ́ẹ̀ ni ibi tí ò bá dẹ̀ sí ìrẹ́pọ̀ ibẹ̀ ò lè tòrò kò lè sí progress ń bẹ ẹ̀yin ṣọmọ kékeré tẹ bá fojú inú wò dáadáa ẹ̀ rí wípé àwọn ìlú tí ò sí ìrẹ́pọ̀ ń bẹ wọ́n gòkè. Okay bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pé ilé tí ò bá sì rẹ̀ pọ̀ wọn ò lè ní láárí ó wá ń jẹ́ bànújẹ́ fún mi owó wà dúkìá wà gbogbo ẹ̀ wà tí ò bá sì rẹ̀ pọ̀ kí ló máa gbẹ̀yìn ẹ̀ mo wá wò pé kí ni mo lè ṣe ní ìgbà tí dókítà sọ fún mi pé ọjọ́ díẹ̀ ló kù fún mi lórí ilẹ̀ ayé ló jẹ́ kí n dàbí ọgbọ́n bí mo ṣe dàbí ọgbọ́n yẹn àmọ́ nísìnyí mo dúpẹ́ mo wá fẹ́ kẹ́ ẹ mọ kinní kan o gbogbo bẹ́ẹ̀ ṣe ń blame mi pé mo bímọ mo fẹ́ yàwó púpọ̀ mo ṣe gbá mo ṣàwo kádàrá ni o destiny ni ení èjì ẹ̀ta ẹ̀rin títí mọ́ gbogbo yín oníkálukú bẹ́ẹ̀ ṣe máa rìnrìn àjò yín ọlọ́run ti kọ́ fún yín bẹ́ẹ̀ ṣe máa ṣe kí ni bẹ́ẹ̀ ṣe máa rìnrìn àjò yín ọlọ́run ti kọ́ fún yín ẹ fi ilé ìkọ́gbọ́n ẹ wo bó ṣe rìnrìn àjò yẹn tó tún fi dọ́dọ̀ mi padà nísìn láì ṣe introduction gbogbo yín ti mọ̀ pé àkọ́bí mi rè òun ló tẹ̀lé inú mi dúpẹ́ òun náà dẹ̀ ti ń ṣe dáadáa ọkùnrin mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo bí àwọn obìnrin náà wà ń bẹ̀ ṣùgbọ́n inú mi dùn pé àwọn ọkùnrin ló máa gbé ògo kó kàga nítorí pé Yorùbá ní bá ń kúnlé bá ń kúnlé obìnrin lọ kúnlé onílé ni Mrs. something lè máa máa jẹ́ ẹ́ ṣùgbọ́n àwọn eléyìí ò lè rí orúkọ wọn padà Mr Coca náà ló máa máa jẹ́ dòó ọmọ mi ni gbogbo yín àwọn tí ò tí ì dáyé ó dá mi lójú pé ọkùnrin méjì náà ló máa wà nù wọn ẹ̀ẹ́dẹ́ sọ láyọ̀ ẹ bá ti ń forúkún ọ̀tún kúnlẹ̀ báyìí ẹ má fi tòsí dìde ni ọlọ́run àsọ yín láyọ̀ agbóhùnyà agbóhùn ọmọ ṣùgbọ́n nísìnyí tí bá tiẹ̀ wá lọ ọkàn mi á balẹ̀ pé ẹ̀yìn mi dáa ẹ̀ ní ṣorí burúkú ẹ̀ ní ṣílẹ̀ tẹ́ o gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé pátápátá gbogbo ẹ̀ á máa yọrí sí rere o i love all of you and i will continue to love you please ẹ fara ẹ mọ́ra fíjà bí pẹ̀lẹ́. Ah, wọ́n lò láǹfààní àti dọ́dọ̀ mi ó ti rí mi báyìí á dà fún ẹ <laughs> ṣé o ti rí gbogbo àwọn àbúrò ẹ pátápátá o ti rí wọn ẹ ti jọ sọ̀rọ̀ oh i'm happy ẹ wo o lè call for celebration i'm very very happy love you all. Bubu, I am not happy. kí ló dé. ó máa jẹ mẹ́fà pàápàá ṣe bẹ́ẹ̀ faramọ́ àbẹ́ẹ̀ faramọ́. ojú ọ̀run tẹ̀yẹ fún láyé farakanra. ojú ọ̀run tẹ̀yẹ fún. all through my years of practice mi ò rí irú nǹkan báyìí mo tún screening yẹn ṣe no cancerous trace nínú system yìí lára yín rárá I mean I don't understand. ẹ eh, doctor sórí ọ̀rọ̀ náà kò yé èmi náà mi ní purọ́ fún ẹ sórí bó ṣe yà ẹ́ lẹ́nu ló yé èmi náà lẹ́nu I must dearly confess kò yé mi rárá wọ́n á rò pé àbí gbogbo àwọn screening eh, test tẹ́lẹ̀ ń ṣe fún mi ṣé kìí ṣe pé nǹkan kan wrong pẹ̀lú ẹ̀ mistake kan wáyé ń bẹ̀ dáadáa. chief ẹ mọ̀ mí náà ẹ dẹ̀ mọ̀ bí mo ṣe ń ṣiṣẹ́ mi i'm your family doctor. mo ní trust ẹ tipẹ́tipẹ́. <laughs> yeah. i'm very thorough with my job. ṣé kí n lè ní assurance pé result yẹn wà ok mo tún send a sample yẹn sí lab mi hmm? same result no cancerous trace in your body at all. <laughs> kí lè ṣe abóní kankan tẹ lò. mi ò lo kankan náà dàbí alára mi ò lo kankan àfi. Um, ló ń fi pa wọ́n ṣé nǹkan tó mú bọ̀ náà ló ń fi pa wọ́n yìí ẹ mo lè guess nǹkan tó wà ń bẹ̀ yẹn hmm, kulikuli. ẹ̀pà ló láti jẹ. ẹ̀pà wo ẹ̀bí ọmọ pé mi ò láìka àwọn nǹkan tó máa jẹ́ kí n àgbẹ̀. mo ti mọ̀ mo mọ̀ nǹkan tó máa ń láì rúbó ẹ̀gbà ni. rúbó kí <laughs> ni kíni kíni is that all ládùúgbò nǹkan tẹ jẹ tẹ mu lọ́hùn yẹn ilé ìlú wa ń gbé wá fún mi bàrẹ̀ dà sọ́hùn. ẹ má fojú kékeré wo mi yìí o ah. omi is special and I got it from someone special mm-hmm. ẹ̀gbọ́n mi fìjà bí ni àwọn náà fún mi wọ́n sọ pé nǹkan tó ń mu lọ́hùn nìyẹn eh. so and this is the only thing I came with. látọ̀hún. yes sir nǹkan tó máa ń mu ní ìlú nìyẹn so èmi máa mu díẹ̀ ń bẹ̀ máa fún yín jẹ torí mo rọra ń yọ ohun látọjọ́ ìlú mi fẹ́ kó tán. Hmm. ẹ mọ̀ pé mi máa ń like láti keep memories gan so take some. owó kò sí tuntun nù mí ṣe understand ẹ sìn ṣùgbọ́n nítorí ìfẹ́ tí mo ní sí ẹ èmi náà bẹ́ẹ̀ fìfẹ́ hmm. mú. ẹ̀rọ amúgbẹ̀rẹ̀ má mú tán. Hmm èèyàn mú díẹ̀ sí. ẹ bá mu tán mo máa fi ṣe morning routine mi àràárọ̀ màmá fún yín a máa mú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. ṣé ojoojúmọ́ la máa mú ni ó dà kò burú wàá rí n ti máa ṣe fún ẹ tèmi náà bá jáde omi ni máa rà wá fún ẹ. <laughs> wá bíi miracle orí lójú mi ṣá. èmi náà nìyẹn. bọ̀ síbẹ̀síbẹ̀. I will ní stop check wa I ma continue láti ma check in lóòrèkóòrè yeah so very important it's key. thank you very much thank you very much doctor mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mi ò lòdì sí pé kẹ́ máa check mi lóòrèkóòrè mi ò lòdì sí rárá ṣùgbọ́n. doctor <laughs> mo fẹ́ kó join mi láti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó dá ẹ̀mí mi sí sórí ilé ayé yìí mo tún wá rí i pé ìfẹ́ wà láàárín àwọn ọmọ mi ìrẹ́pọ̀ tó péye ó wà láàárín wọn fi ìfẹ́ fi para wọn bí lójú ẹ̀mí mi èmi náà ah God you are wonderful. Ọ̀làjú. Modernization is good for societal development. But we cannot neglect our culture and tradition because there is so much value in our roots. Also, our story is never complete without a touch of home. Life is not all about money. Our family, our roots, our culture, our tradition is important as well. Let's go back to Hayden. Ajole Dabile. ilé làbòsí oko let's go home now ire o. ẹ dẹ̀ sọ pé máa tẹ̀ ń sọ yìí dáàdi ni wọn. he is my father don't go for him. calm down. don't tell me to calm down yẹ́n mi ò fẹ́ gbọ́ ẹ wá bó ṣe máa ṣọ̀rọ̀ ọmọ ẹ o mi ò fi mo ní ká kárí àmì ìṣeré o àṣàṣì pínísí ló mú ọ̀nàrẹ́bù yìí ọmọ wọn ló gbàbọ̀dẹ̀ fún ọ yìí. ó sàn kí n máa ní ọmọ láyé. má a sọ bá mi o kí ló fẹ́ ṣe bóyá pa mí. ikú wo pọ̀ mọ́ mi. ayé ni mo fún yín lọ́mọ mi kí ló dé tẹ́ ẹ padà fún mi ló. dálẹ̀ bùlájà yẹn gbà. ajá igi gun nígbó àsọ̀rọ̀ ṣé bó dídí ọmọ èèyàn ló ń gun láàrin mi. gbogbo aṣọ yín ti yà wọ́n lè ṣe wèrè. kí ni nǹkan tó fà á tọ́ta wa fi ń ṣẹ̀sìn káwọn ọkọ àlọ́ à ń ṣẹ̀sìn. ọlọ́gbà yìí o ọlọ́gbà yìí o ọlọ́gbà yìí o ọyẹ ara gbà yí mi ká. olùbẹ́ wọn sọ pé àwọn àgbàlagbà máa ń lójú inú ni ẹ̀yin lójú inú pọ̀ ẹ̀ fi rí ẹni tẹ̀. jẹ́ ká rántí pé ilé láti kẹ́ṣọ́ ròde ẹni àwọn òní o èèyẹ ká máa wòran ẹ jẹ́ ká ṣọ́ra o ká má bàa dẹ́ni. mo ní bọ́dà ọdún bí ìgbẹ́ nílùú rí ẹ̀ bá jẹ́ àárọ̀ ti pé ilé láti kẹ́sọ̀rọ̀ dé. ṣọ́ra o ká má bàdẹ́ ní yẹ̀yẹ́ láwùjọ. ó tóbi ó tóbi ojú ó tóbi ó tóbi o ó tóbi ojú ọ̀run tẹ́yẹ̀ fò láì fara kanra. jórí ẹ̀fọ́ láì farakanra. mọ̀ wá fóníwá ṣóun ló ń jẹ ọ̀rẹ́ jọ̀rẹ́. ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó ohun tó yẹ ká yà dá ti ó. mm, mm, mm. gbọ́rọ̀ yìí ní gbàgbà ọtí torí pójú ọ̀run ó tẹ̀yẹ fún láì farakanra mo ní pé ká ẹ mọ àfọ́níwà ṣóun ló ń jẹ ọ̀rọ̀.